alhamdulillahi rabbil alamin wa salatu wa salamu ala nabiyyina muhammad wa ba'd assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ikhwatu fil iman assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu tó fi jẹ́ pé a attend sí ọgùrọ̀ àwọn questions tó ti wà nílẹ̀ a mú èyí tó jẹ́ pé ó link mọ́ some questions ta fẹ́ down lónìí nínú àwọn òwò tí àṣẹ̀rí islam sọ fún pé haram ni tó jẹ́ pé yóò máa sọ àwa náà di ọ̀lẹ níwọ̀n ìgbà ti ń ṣe láwùjọ tábá bára wa spiritually àbí láwọn ọ̀nà míì ó náà ni ọ̀rọ̀ tá à ń pè ní al-ihtikar hoarding ihtikar a mọ̀ sí ìmọ̀ kó ọjà pamọ́ àbí ìkó nǹkan kan pamọ́ látara pé tó bá wọ́n afẹ́ta ọ̀rọ̀ kan ni tí islam wa tó fi ojú wò nítorí pé ó rí ẹ́límẹ́ǹtì ìnínilára nínú ẹ̀ ìfaranìyàn ó wà nínú ẹ̀ ó wá ní bùkátà kára explain díẹ̀ lé lórí látara àwọn nǹkan míì tó lè fẹ́ jọ tó yẹ pé ó lè fẹ́ jọ ọ́dìn ní tí kéde ṣe kíbọ́yá ìtìkárùlú náà anábà Muhammad sallallahu alaihi wasallam nínú hadith sahih Muslim anábà sọ pé la yahtakir illa khati' la yahtakiru illa khati èèyàn kan ò ní engage nínú business àbí nínú tá ní ordin torí pé tó bá wá ní in form of business òní yóò jẹ́ haram but tó bá wá ní in forms of pé abẹ́fiṣe hiba abẹ́fiṣe gift abẹ́fiṣe gift fáwọn èèyàn kí è ṣe pé in form of business ló wá péyàn rò pé oúnjẹ báyìí máa ń wọ́n lásìkò báyìí àwọn aráàlú òun sì máa ń sọ́fà lé lórí gidi gan ó wá lọ rà ó kó pamọ́ ó kó pamọ́ síbì kan nítorí pé tó ń jẹ ìbá ti fẹ́ wọ́n òun ó kó wọlé fáwọn aráàlú òun nínú ìlú òun ó distribute ẹ̀ fún wọn láti lè jẹ́ palliative things fún wọn eléyìí kò sábúrú nù ẹ̀ torí pé element of pé fi ṣòwò kò sí nù ẹ̀ mọ́ ṣùgbọ́n tí element of pé a fẹ́ sọ di kátàkárà tó ti lè wà nínú ẹ̀ ó ti ní problem ó dẹ̀ nù kàtà sí pé káyẹ̀wò ele làwọn sọ pé ti dé engage nínú tá à ń pè ní business sọ pé ìyẹn pé ẹlẹ́ṣẹ̀ àwọn sọ̀rọ̀ ńlá ẹ̀ kí ni ànábà Muhammad sallam kí ló gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ yìí sókí in summary tí wọ́n gbà lérò náà ni pé ànábì sọ pé ẹni ẹlẹ́ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìwà ti sọ business bùtẹ̀pọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn hadith olówó ilé lórí ṣùgbọ́n àdìsí ilé ara àwọn àdìsí tó wà sahih ni ara àwọn àdìsí kan tó yẹ kó sọ fún wa pé èèyàn gbọ́dọ̀ tó fi ọjà pamọ́ kéèyàn kọjá pamọ́ àbí kéèyàn kún tí èèyàn fẹ́ tà pamọ́ kó fi lè di pé yọ wọ̀n even beyond forty days thirty ní ju forty days around tó yẹ kó sọ pé thirty days náà pé kò gbọ́dọ̀ ju ṣì kan lọ aṣèwádàlì níta máa pé ogun tó ń kọ́ kínní ìpamọ́ fún òun náà nígbà ah, rẹ̀ pé kínní yóò ní pẹ́ wọn ní sáré rà aṣèwádàlì fine nínú hadith mi anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ fún ẹgbẹ́ mọ̀ ní ìtàkọ̀rọ̀ tó àmì àrùbáyìn náà léyìí lẹ́tẹ̀ fàkọ̀rìbúrì mínà lọ́ọ̀hìn àwọn hadith yẹn pé ọlọ́ọ̀bàlẹ́gá ti bọ́ pápọ́sẹ̀ kú ní ọ̀rọ̀ ènìyàn ọlọ́run ní dásọ̀rọ̀ ènìyàn mọ́ ọlọ́run ní nǹkan ṣe pẹ̀lẹ́ ènìyàn mọ́ hadith ọ̀rọ̀ wá lórí ẹ̀ lórí kí bá ṣe wà sọ̀hí òun náà ni hodin a masiala tó wálé ọkọ jáde ń bi ọ̀rọ̀ eléyìí ni pé ṣé oúnjẹ nìkan ó ní hodin apply sí àbí ó débi ọ̀rọ̀ àwọn nǹkan míì ṣé oúnjẹ èèyàn nìkan wá ni ṣó débi ọ̀rọ̀ aṣọ ṣó débi ọ̀rọ̀ ẹ̀wù ibùn ṣó débi ọ̀rọ̀ oúnjẹ ẹranko torí kò sí ìdáhùn yìí ọ̀họ́dì <laughs> it depends on ibi tó ń kálukú bá fìsì àbí ibi tó ń kálukú bá wà tó fi débi ọ̀rọ̀ pé àwọn kan máa ń ra eh, kerosene pamọ́ ńgbà kan nígbà tí ìjọba ò tiẹ̀ tí èròjú ti sí yẹn yín pé tó wá ti dàsìkò táwọn yẹn bá ń lọ sí hajj wọn bọ́dà kan máa ń gbé báwọn máa ń gbé kọ lọ́rùn báwọn pé epo máa ń wọ ẹwo ní gbẹ táìgbà tó bá láwé ìgbà kan tẹ́ pé December ashura dalek ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ ta wá ń pè ní ọ́dìn yìí ó ní àwọn mọ́jẹ̀mú èyí tí Islam tí ó fojú wò tó sì jẹ́ pé òun náà ni yóò benchmark wa tọ́rọ àwọn nǹkan mìíràn tó lè fojú jọ gẹ́gẹ́ bí n ta sọ lákọ̀ọ́kọ́ tó yẹ pé ó sì lè mọ́ kò sínú rẹ̀ àríyànnú àwọn scholars sọ pé à ń yẹ kún rẹ̀ muhtakiran ta'aman pé mọ́jà máa kọ́ ni pé bá kó oúnjẹ lẹ́yìn oúnjẹ yòókù ìṣe ọ́dìn torí pé kò kan pamọ́ kìnìkan kìnìkan bọ ojú ara o ṣùgbọ́n àwọn tó fojú wò báyẹn náà bẹ́rẹ̀ tara kí bá bí structure bí ti abára wa aṣọ ní nílà nínú ọ̀gbà tó bá ti ní ètí ò bá ti ní ètí ẹ pé yóò ètò lè ṣe ọ́ láǹfààní lásìkò ìgbà fẹ́ lò sí un tí kan bá wọ́n ju tágbára rẹ̀ bá ti kẹ́rẹ́ bẹ́nu kó ń bẹ̀ kó mọ lu ètò onílọ́wọ́ ni ṣùgbọ́n àwọn báyìísì yìí kò tí ì ṣẹlẹ̀ rí o kò tí ì ṣẹlẹ̀ báyìí o but àwọn kan lè wà pé aṣọ yìí àwọn èèyàn mọ́ra aṣọ báyìí nígbà hajj nígbà hajj àwọn èèyàn aṣọ báyìí kó wá lọ họ̀dẹ̀ pamọ́ káṣọyán mọ́ àti inú ìlú kó jẹ́ pò ní ó mọ̀ jẹ́ so control as a goods yẹn during that time ó rà lọ́wọ́n ó ra gbogbo ẹ̀ even débi pé mo parí pé philosophy tọ́ pọ́gọ́rọ̀ àwọn tó máa ń ṣe kíní gan máa ń lò gan iṣẹ́ àlákàtúlà nígbàdá ka àwọn ṣẹ́rù ṣùrù ìtì ìtàn báyà mẹ́nu débẹ̀ ó ní pé àwọn kan gbà pé ah, kó jẹ́ oúnjẹ lásìkò tá a wà yìí àníbàtà ètí oju òjò kò wá sí táwọn èèyàn lè hod eléyìí ó jẹ́ ká pé ṣẹ́rìtù yẹn ó kọjá ọ̀rọ̀ tó àyàn bùtẹ̀ pé ìtìláfù wà lọ́dọ̀ àwọn àfa ó kọjá ọ̀rọ̀ ó ṣe oúnjẹ òṣù oúnjẹ nìkan wàhálà ṣẹ́rìtù àwọ̀ eléyìí ni ṣẹ́rìtù àkọ́kọ́ yẹ kó na kò sílẹ̀ kìṣà wàhálà ó ní kó jẹ́ pé ọjà tí àwọn èèyàn fẹ́ ọjà tẹ́ni kó jẹ́ pé lójú ọ́ nípọ̀nà pé òun fẹ́ ta òun fẹ́ rẹ̀ òun fẹ́ ta òun ni tó fi họ́ọ̀dẹ̀ kì í ṣojú pọ̀nà pé òun fẹ́ bún yan gẹ́gẹ́ bí n ta ṣàlàyé lẹ́ẹ̀kan àbí òun fẹ́ ra pamọ́ káwọn mọ̀lẹ́bí òun fi lè jogún ẹ̀ káwọn mọ̀lẹ́bí òun fi lè jogún ẹ̀ náà eléyìí ọ̀nà míì nìyẹn anyẹ̀kúnná anyẹ̀kúnná kó jẹ́ wọ́n ní anyẹ̀kúnná وقت الغلاء بقصد حبس السلعة حتى يرتفع سعرها ويكثر الطلب عليها wọ́n lò náà ní kó jẹ́ pé intanet yẹn fẹ́rà tó fẹ́ láti lè fún pinpin máwọn èèyàn kó jẹ́ pé dìmáàndì ó pọ̀ kó rà ní ìgbà tí nǹkan bá wọ́n jẹ́ pé lè òun náà wà lè mọ́ rí tà fún wọn ní ọ̀wọ́n tó ju tó ra lọ wọ́n ní ni kó jẹ́ wọ́n ní kó má jẹ́ wájú pé ó rà nígbà tí nǹkan lẹ́ẹ̀sì ó rà pamọ́ nígbà tí nǹkan lẹ́ẹ̀sì tó wà lọ́pọ̀ ìgbà tó wá padà yá ó họ̀dẹ tí dìgbà tí nǹkan ó di ọ̀wọ́n ìyẹn pé tí ó wà pọ̀ fún nínú àwọn mùtàkìrí ìyẹn ni pé ní àwọn scholars wa nísìn tí wọ́n rí sí pé ara ìyẹn ò sí nínú àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bẹ́ẹ̀ ti lè họ̀dẹ̀ tẹ́ ẹ lè kó pamọ́ nígbà tí nǹkan dẹ̀ ń gan náà tẹ́ ẹ kó pamọ́ ẹ fẹ́ fi ní àwọn èèyàn lára ní tàmí ẹ̀kún ìgbà tó bá wọ́n lẹ́yìn tó fẹ́ tà ṣùgbọ́n níbi tí mo fẹ́ ká gbọ́yé ń bẹ̀ ni pé àwọn oúnjẹ kan wà tó jẹ́ pé specifically kí wọ́n họ̀dẹ̀ àbí kí wọ́n kó pamọ́ o ní ó dáa fún in táwọn kan náà fẹ́ lò fún àpòjúwe àgbàdo ẹni tó fẹ́ ṣàgbàdo tó fẹ́ ṣe popcorn kò sáà nílẹ̀ àgbàdo tútù ṣe popcorn àgbàdo gbígbẹ ni ó lò àwọn kan wá ní àwọn kan wá lọ ra àgbàdo ní tútù wọ́n process ẹ̀ gbégun wọ́n yín wọ́n á kó pamọ́ kó fi gbẹ wọ́n ń sa wọ́n ń pọ́sẹ̀sẹ̀ nítàn máa pé táwọn máa ń tà ń tà àwọn nípa gbàdó gbígbẹ àsìkò tá a wà tó jásìkò òjò àwọn ò lágbàdó gbígbẹ ó scarce tútù ó pọ̀ dé bá kan tó máa lu àwọn tí máa ń lu tútù àti gbígbẹ ní ìsàlá bó àwọn èèyàn ọjà tí wọ́n ń tà ní ìsàlùbáríkà lè má sí nù ẹ̀ torípà nàbì sọ̀rọ̀ lórí èèyàn làwọn ń bíèsì lé lórí wọ́n wà rà nígbà tó tutù wọ́n máa sa wọ́n máa process ẹ̀ irú àwọn èèyàn ṣe ọ́dìnù torí pé àǹfààní táwọn èèyàn ti torí ẹ̀ṣẹ̀ ni pé kó fi lè wúlò fáwọn tẹ́ pé ọ̀nà mí làwọn ń gbà fílò tó jẹ́ náà gbígbé kìsọ́nà tútù àwọn ẹ̀kan máa rí epo pamọ́ ní ìsìn epo epo pupa nígbà tó pọ̀ ibùn nígbà tó wọ́n mi ìgàntán mọ̀ pé àwọn táìmù kan wà àdìmáǹdì rẹ̀ máa ń pọ̀ àwọn kan máa ń ṣe họ́dìn ní epo dáadáa tí èsì gbé yẹn tí ń tí ń tàṣẹ́ tẹ́lẹ̀ ó bá wọ́n wọ́n jọ ọ̀rà náà ni tí ó bá wọ́n wọ́n tó jọ ń bá lọ náà ni ìyẹn ọ̀tọ̀ eléyìí ni àwọn ṣẹ́tù bíi mẹ́ta àkọ́kọ́ táwọn afa gbé wa lórí ẹ̀ wọ́n lẹ́lẹ́kejì ó ní kó jẹ́ pé ẹ́límẹ́ǹtì tẹ́ni ẹ fi ra ogun tó rà yìí kí ogun tá a kà sínú ẹ̀ tó kàlẹ̀ tá a kàlẹ̀ yìí tá a bá ti lè rí ẹ́límẹ̀ǹtì pé kàmọ́ pé kí ìgbà tí nǹkan bá fẹ́ ní àwọn èèyàn lára ìgbà tí ìwà bá fẹ́ ní àwọn èèyàn lára ìyẹn ni pé nígbà tí scarcity bá wà lòun tó fẹ́ tajà tòun tí èyí ṣe kí bẹ́jẹ́ pé gbà sí torí àwọn tó ṣe popcorn nísìnyí èmi ìlú engage pẹ̀lú business popcorn náà scarcity tí ó wà bẹ́ẹ̀ scarcity popcorn ni ó wà ẹni tí ń ṣògì àwọn kan wọn lágbàdo tútù nígbà tágbàdo bá tútù wọn ò lò ẹ sì mọ̀ lẹ́nu tẹ bá mú gan pé àgbàdo tútù náà lòkè sí àgbàdo gbígbẹ that means àwọn kan wà fẹ́ pé demand wọn gbà yẹn kò yí ṣe kí bóyá wọn fi ní àwọn èèyàn lára ẹni tó kágbàdo pamọ́ àgbàdo tútù tó sá tó fi gbẹ nítorí wọn pàgbàdo gbẹ lòun fẹ́ tà kò ní tó fẹ́ fi ní àwọn èèyàn lára ń bẹ̀ kò ní tó fẹ́ fi ní àwọn èèyàn lára ń bẹ̀ torí demand àgbàdo gbígbẹ gan náà fáwọn tó jẹ́ pé specifically tí wọ́n ń lò fún náà nìyẹn ṣùgbọ́n kéèyàn wá kó ń tẹ́ pé ó ń wúlò fún majority ní tó ń wúlò fọ́gùn àwọn èèyàn láàjẹ láàmú láwọ̀ láṣẹ gbogbo ẹ̀ kí ẹ̀ wá họ̀dì ẹ̀ pamọ́ nítorí mọ́ kí pàtàkì bá ní wọ́n ní tó tà haram ni haram business ni yẹn. a wà shift kó lórí yẹn díẹ̀ láti fi lè dáhùn ara àwọn business kọ̀ọ̀kan tó náà ní element họ̀dì nínú lára nu rẹ̀ ni àwọn forest àwọn forest, uh, forest trading ó ní element họ̀dì nínú lẹ́yìn pé speculations ó tún ní ọ́dì inú eléyìí a máa ṣẹlẹ̀ dáadáa àwọn èèyàn máa ń họ̀dọ̀ owó tí wọ́n máa ń kó pamọ́ pé tí dọ́là bá rise àwọn ò lè ta dọ́là àwọn tó máa àwọn tó ń deal pẹ̀lú àwọn owó tó ń deal pẹ̀lú eh, stock exchange tó ń deal pẹ̀lú pé ká máa ṣe ká máa ṣẹ́ owó ká máa ṣe lè dáadáa bó tẹ̀ pé a ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ká máa ṣẹ́ owó ara àwọn ọ̀nà business tó yẹ pé ó wà very sensitive nìyẹn ó fi náírà ṣe náírà kò gbọ́dọ̀ lé sígun kankan ní ogun méjèèjì kò gbọ́dọ̀ lé tó bá ti lé wàhálà ti dé bọ́lá dọ̀rọ̀ dọ́là sí náírà ó ti yàtọ̀ náà ìntafẹ́ lò ní ọ̀rọ̀ káwá mú látòrí àwọn tí àwọn lè pè ní báyá bí àwọn bí wọ́n digital coins bí àwọn cryptocurrencies àwọn bitcoin and the likes awọ́lẹ̀ ni tá a fẹ́ gbọ́ scope béèrè tí oníbèrè béèrè yìí lórí pé kí yẹ gan ni view islam lórí ọ̀rọ̀ cryptocurrencies agbọ̀rọ̀ ọkọ mọ̀ pé kí ni wọ́n ń pè lówó nínú ìṣẹ̀lẹ̀ islam kí ni ojú wo ni kí ni tí islam mọ̀ pé n tán pè lówó rè tó tá a ti mọ̀ tí islam pè ní tán pè lówó níjẹ́ tẹ́nìkan bá ti lé ń gbé ní tí ó bá ti yàtọ̀ sí ní tán pè lówó wá a ti mọ̀ pé wàhálà ti dé báwọn pé n tó ń gbé wáhùn kò sí nínú fòdì tí islam prescribe fún wa. owó element nke mẹ́ta òun bi owó nígbà ayé anaba Muhammad sallallahu alaihi wasallam awalan previous kọ́rọ̀ pé ó ṣe dirham àbí dinari tó dé dinar àti dirham tó dé ọ̀rọ̀ bullion good tí wọ́n fi tán sọ di kíní owó kó lè pẹ́yìn ó dé ó náà ti máa ń lo àwọ̀ camel tó ti máa fi ń and it is based on temporary use then kì í kúrò wà general báyìí náà but nígbà tó yá tí ọ̀làjú pé ẹjẹ́ a gbọ́dọ̀ sún ọ̀rọ̀ ohun tó jẹ mówó yìí àti àwọn ibi táwọn náà ti di pé wọ́n ti ń lo àwọn tó jẹ wọ́n kàn convert gold sówó kàn convert silver sówó ó padà di pé wọ́n prohibit ìmọ̀ ná owó tó jẹ́ pé wọ́n fi awọ kámẹ́lì ṣe wọ́n prohibit wọ́n sọ dé wọ̀ ìyẹn ló wá bí ọ̀rọ̀ dinar tamọ̀ sí tí wọ́n fi tán fi eh, dinar tán fi gold ṣe at least four point twenty five grams of eh, twenty two twenty two carat of gold eh, òun náà fi ṣe dinar and dirham sliver ni that is three three grams three grams of slivers in that sense àti rí tí wọ́n ń pè kìí pé bóyá táwọn sọ ni pé láyé john sin tán pè lówó wà ní èmi àgbè nípìnlẹ̀ economics àwọn afẹ́kọ́ wọn àmọ́ tó wọn pé ẹ̀ẹ́mù yọ wà èmi wà fún ọ ní ráìsì àti bàbá ń lọ káfí lè gbọ́ yí pé solutions wà tí Islam provide fún táǹpé ní transaction means so ojú tí à ń pè lówó nínú ṣẹ̀rẹ́ Islam òun ló wá kù nísìn in Islam ọ̀nà tá a gbà tí wọ́n fi treat owó nínú ìṣẹ̀rẹ́ Islam ni pé it is basically on currents of transactions. a treat ẹ̀ ní treat a treat owó ní treat pé a currency of transactions rather than kọ́yẹ́ pa àmọ́ treat ẹ̀ ní pé báyà nítorí pé fi máa gain profit tá a fẹ́ pé a fẹ́ máa tà láti máa rí owó nú ẹ̀. yes ṣe pé dirham kì í pé àmọ́ ta dirham fún dirham láti mọ rí gain nú ẹ̀ ṣùgbọ́n nígbà tí advent pé ìlú kan sí ìlú kan a fẹ́ mọ tajà fúnra wa nísìn owó wa nídìí pé owó wa ti ní borders ó ti ní boundaries in that sense owó táwọn yẹn tán fẹ́ wá rajà lọ́dọ̀ tiwa wọ́n ra owó tiwa àwa náà ó ra owó tiwọn táwọn náà fẹ́ lọ rajà lọ́dọ̀ wọn ibi tí ìṣù tiwa fẹ́ dérè àwọn kan sọ pé generally déèdì fòdì gbáyé ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn náà lówó tí wọn wọ́n yìí ṣe ní ṣe pé afẹ́ fi tajà afẹ́ fi rajà ó tán kì wá jẹ́ pé owó nǹkan gbìn làwọn fẹ́ máa tà kìí kí bí àwọn àṣọ pé owó yẹ owó títí mọ́kà afẹ́ tà fara Mádínà aṣèwà àdáàlì kìí ṣe bá ń ṣe kìí ojoojúmọ́ fi wọ́kọ́ mú owó tẹ́tẹ̀lẹ̀ nìyẹn according to history bọ̀ nísìn àsìkò tá a wà owó ó ti kọjá exchange for goods and service ilé ìtọ́ ẹ̀pọ̀ gbọ́dọ̀ wá wò pé ẹyin ṣe bí nǹkan pè lówó náà ni ọ̀nà nǹkan tá a fi máa ń gbà fi ní àfìrajà àbí tá a fi tajà ọ̀nà tí òun gangan tí wọ́n gbà fi ń ta òun ra òun owó gan ti dìlẹ́ nìsí so Islam wà ní láti wá bójú wò ẹ̀yin ní bówó ìlú kankan bá ṣe wá ní value sí láṣẹ tà láṣẹ ṣe rà á pẹ̀lú ìkejì ìyẹn kò lágímẹ̀ntì tó pọ̀ nù. but káwá kó owó pamọ́ nínú àtúmọ̀ṣe pé ká mọ̀ wò pé tá a ti di páwọn èèyàn fẹ́ lọ sí hajj dọ́là ó wọ̀n àbí pounds ó wọ̀n láti fi lè ní àwọn èèyàn lára láti lè ṣiṣẹ́ ẹ̀tọ́ láàbí láti lè ṣe business ìyẹn náà ò dáa. ibùn lára táwọn tí àwọn òǹkọ̀tàn kọ pó bíi tí wọ́n fi gbé ọ̀rọ̀ ó ṣe owó táwọn ànábà Muhammad sẹ́lá nígbà yẹn wọn tó fi di pé wọ́n padà restriction pé bóòlù àwọn náà ṣe fẹ́ ní currency tiwa òun náà ni pé fluctuation eh, sí ọ̀rọ̀ owó tí wọ́n ná ń gbà yẹn àwọn owó tí wọ́n fi transact láwọn ìlú mi sí mi tó ní tí ò wà stable in Islam wọn ò Islam wá eradicate kówó mọ fluctuate wọ́n máa di pé ẹyin ọdún ti já wálẹ̀ wọ́n ti lóògbé ah, ágínníkan torí pé yóò affect goods yóò affect service tẹfẹ́ rẹ́rà fáwọn èèyàn islam mú gbogbo nǹkan lọ́nà ìgbà tí ó padà fi ra àwọn èèyàn lọ́rùn ṣùgbọ́n àti wàá padà wọn nínú ibi tó yẹ pé ntàn bá dìrì àwọn ìlú kan ní value jù ìlú kan lọ ẹ wá ogun tá a wá ń pè ní owó yìí cryptocurrencies tá a wá ń sọ yìí tẹ́pẹ́ àwọn kan náà ń pè ní owó àwa òṣù ọkọ ní ẹ́límẹ̀ntì àwọn kan tá à ń sọ yìí nínú awọ́lẹ̀ àwọn náà fi ń ṣe exchange of goods and services àdéhùn àwọn tó ń ṣe business cryptocurrency tàwọn tó ní ó tán fowó yẹn at least àmọ́ àwọn compliment kan tí wọ́n gbà pé àwọn àwọn lè káwọn yẹn fẹ́ lọ́dọ̀ àwọn so ṣùgbọ́n there is a lot to ọ̀rọ̀ cryptocurrencies digital coins tá à ń sọ yìí number one àwọn nǹkan tó yẹ pé questions tó yẹ pé it yes to the answers. tábà ti rí àwọn questions yìí tábà ti lè rí down fàbí ẹ̀wà ní ìmọ̀ àwọn àfọwọ́ṣe pass fatiwa pé ká máa lò ọgọ́rọ̀ àwọn questions náà ti bẹ̀rẹ̀ tí wọ́n rí down cryptocurrencies it has various ọ̀rọ̀ uh, kì í ṣe pé bí bitcoin nìkan o at least alta wà monero àbí muna ó sà pọ̀ báyẹn at least mo gbọ́ pé kódà mo gbọ́ pé ju bí i twenty three so so but bitcoin is happens to be the first one ó dẹ̀ rẹ̀ ó gbalẹ̀ gan prem táwa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé owó tẹ̀ ń fẹ́ gbé wá tẹ̀ fi ṣe business lónìí it is not physical kò ṣeé fojú rí owó orí afẹ́fẹ́ lásán ni kò ṣeé fojú rí so ẹ wo history tá a mú wa lórí ọ̀rọ̀ owó ní ìsìn nígbà ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ìlú kọ̀ọ̀kan ìyẹn má pèjúwe wá pé owó tó ṣe fojú rí ni torí pé àwọn grams tí wọ́n fi ṣòwò ń táǹgbà tá à ń pè ní dínẹ́rà àti díríhàmù àtìgbà yẹn náà ti ń fi ṣe bò kékeré àwọn ìṣẹ̀wá gbé wá ní ìsìgbẹ́ ọ̀làjú wá dé ó yá wọ́n ń kọ̀ǹfà ti dinar àti dirham wọ́n convert gold sí ni pẹ̀lú àwọn symbol àwọn characteristic kan tí ó wà lára rẹ̀ but owó ìtẹ̀yìn ń pè ní cryptocurrencies nísìnyí àwọn digital coins tẹ̀ ń ṣe business ẹ̀ nísìn kò ṣeé fojú rí owó pé orí kọ̀ǹpútà àbí orí kinní kan ni kò ṣeé withdraw kò ṣeé withdraw ẹn tó níkànlé transfer owó yẹn sí other party tó ń jẹ́ pò náà operate irú nǹkan yẹn ni kìí ṣe kí bóyá kò lè kàn déédéé wá sọ fún mi pé òun fẹ́ rajà lọ́wọ́ mi ok ó yẹ jẹ́ kí n transfer fún yín kó wá transfer kàn yín ni kò sí kò possible fún kò ṣeé gùdọ̀ láti lè ná fún yàn pé pé kò ṣe kò tí ì ní value kò ní characteristic kankan tó yẹ pé ó ṣe mú dání pé bá bó ṣe bó àbí oníṣe máa ń ríre o lẹ́yìn online structures náà fi mú wá. and pẹ̀lú bá a ṣe mú structure owó ṣe wà nígbà ayé ànábà Muhammad sallallahu alaihi wasallam wa ìyẹn tọ́ka sí pé aláwọn gọ́ọ̀mẹ̀ntì ti ń regulate ní tàǹpé lówó then ọ̀rọ̀ cryptocurrency likewise náà àwọn uh, fiat money stand náà nìsín each government ló ní cbn tí wọ́n control ní tàǹpé lówó but cryptocurrencies kò ní no authority control no authority control of that money mechanisms kankan tó ń control tó lè tó ń regulate gọ́ọ̀mẹ̀ntì kan ti ń regulate bówó yẹn ó ṣe lọ bí ó ṣe lọ òkè bí ó ṣe lọ ọlẹ̀ bí ó ṣe gíní kan kò sí débi pé risk tí ọ̀rọ̀ cash ọ̀rọ̀ cryptocurrency sì mú wá tí ó mú wá risk tí ó mú wá in terms of business àbí in terms of àwọn tí wọ́n ń ṣe risk tọ́rọ̀ rẹ̀ ó mú wá ó pọ̀ gan-an nítorí ó dá tí prem kan bá ṣẹlẹ̀ lórí tààrẹ fẹ́ ṣù tààrẹ fẹ́ sọ fún mi pé tààrẹ fẹ́ mú benefit tẹ́yìn wò pé rí ń yẹn risk ẹ̀ pọ̀ ju benefit tẹ́yìn rí ń lọ. in that sense anything tí risk ẹ̀ bá ti lè pọ̀ Islam ò ní faramọ́ Islam ò ní faramọ́. so ọ̀gọ̀rọ̀ àwọn countries kọ̀ọ̀kan at least mo gbọ́ pé China àti Russia wọ́n banned ní anything tó bá jọ mọ́ bí àwọn cryptocurrencies yẹn with the same similar reasons tá a kà tán ní ìsìn àwọn ìbéèrè tá à ń béèrè tí wọn ò tí ì rí dáìn ó náà làwọn náà wò náà fi pé this is not something tẹ any any any businesses àbí kíní kan wọ́n gbọ́dọ̀ operate anything cryptocurrencies ń lò àwọn. and tí wọ́n máa ń pè nǹkan ní owó nǹkan bá ń pè lówó ó yẹ kó lè cover all activities tó máa pè nǹkan ní owó ó yẹ kó lè cover all activities. kò wọ́n jẹ́ pé fún eh, circulation purpose ni torí pé cryptocurrencies ní ìsinyìí lẹ́yìn pé exchange tí wọ́n mú wọ̀ circulation purpose wà ń bẹ̀. yes so fún níbèrè àwọn nǹkan tí ọ̀rọ̀ cryptocurrencies kó sínú rèé fún di eléyìí àìtí ìrí ánsà ìyà bí àwọn tí wọ́n dá kíní ilẹ̀ àìtí ìrí àwọn nǹkan tí wọ́n fẹ́ kán mánéjì rí mánéjì ní ọ̀rọ̀ yìí in as tó yẹ pé kódà ẹ wò ní ìsàlọ́ polisi ti company àwọn company kọ̀ọ̀kan náà ti ní tiwọn áútà gbogbo àwọn yẹn ìyẹn tọ́ka sí pé ẹnìkan kàn dì sáyìn kọ́yìn kan ó sì sọ di bóyá ẹja máa tà ẹja máa rà láàrin ara wa ó tán wọ́n kàn ra kọ́yìn wọ́n sì tún ń fúnra wọn padà ní tí and that is not money ìmọ̀ yẹn gíjì irú business bá yẹn uh, risk wà ń bẹ̀ gan risk wà ń bẹ̀ and anything tí risk yẹn bá ti lè pọ̀jù dáadáa rẹ lọ ara wọn wò tí kò dáa nìyẹn ó dẹ̀ tún ní ọ́dì nínú máa ń kópa mọ́ tẹ́pẹ́ àwọn olóòpàdà ti tà láti dá ara lójú ẹ̀sìn àwọn wà láṣẹ and moreover náà àwọn questions mi tó níbèrè tún béèrè ni àwọn tá máa ń fún yàn lẹ́ran sìn àwọn tó máa ń fún yàn lẹ́ran sí tí wọ́n máa ń ṣe àwọn ọmọ òṣè ọmọ uh, àwọ́lẹ̀ kò sábúrú ní ká fún yàn lẹ́ran sí ká sì láyé agreement àbàgéǹde lórí ṣùgbọ́n agreement àbàgéǹde lórí ó gbọ́dọ̀ ní ìrẹ̀jẹ̀ àdúgbò jẹ́ pé ẹnìkan wá ẹnìkan yẹn ẹnìkan jẹ àpèjúwe ní ìmọ̀ nípa bọ́n máa ń ṣe dáadáa but àpèjúwe ká fún èèyàn kan lẹ́ran sí ká wá sọ fẹ́ nìyẹn pé ọmọ tó bá kọ́kọ́ bí ọmọ àkọ́kọ́ bí rẹ̀ ìkànnì ogun méjèèjì ló ní ọmọ kejì ọmọ oyún kejì tó bá ní ìkànnì ogun méjèèjì yẹn nípa eh, igun eh, ọmọ àkọ́kọ́ tó bá bí igun kan kọ̀kọ́ mu báyẹn tán fún ìsìn abẹ́ni tó ní oyún tó bá yẹn lẹ́ẹ̀kejì igun kejì ní òwà mú ìyẹn ṣe agreement gidi torí pé kí ló sọ fún yín pé oyún kan tó níhun ọkọ ni ó ní mọ kí ló sọ fún yín pé lẹ́yìn oyún kan tó níyẹn yóò ní mi kí ló sọ fún yín pé lẹ́yìn oyún kan tó níyẹn gẹ kò ní ti kú kí ló sọ fún yín bẹ́ẹ̀ so ntẹ́ lè bèèzẹ̀ lórí bá wọ́n ṣe ń ṣe nì ntẹ́ lè bèèzẹ̀ lórí ni pé oyún tó bá ní ọmọ tó bá bí ẹjọ́ pin tán yóò wá sí lóyún mọ́ <laughs> àbí kò lóyún mọ́ náà nù ẹ ti mọ̀ pé kò í ṣe òfò oúnjẹ àti òfò àlejò àìlẹ́kẹ̀ ìbéèrè míì tó náà tún tí ò ní fún wa ní wàhálà jù ó náà ní ọ̀rọ̀ pààrọ̀ ẹ̀yà ọmọ alice mo máa mú mọ̀ yín dáadáa máa ń ṣe pààrọ̀ ẹ kàṣọ fáwọn ìyá kan àwọn fún yín ké àwọn fún yín pọ́ọ̀tì àwọn fún yín kíní kan alice wọ́n máa ń ṣe dáadáa náà ní àwọn haúsá náà ní nǹkan kan tá ń pè ní jari bola wọ́n máa ń pè àwọn nǹkan ní jari bola. ẹlímẹ̀ntì tí ń bẹ nínú pààrọ̀ tí ò fi dáa ó ní pé inter exchange inter jura wọn lọ ẹlẹ exchange jura ẹ táwọn aṣọ tó dáadáa wà ń bẹ àwọn bá fún yín níbi ike ìbomi wọn ni kò tí ì tó wọn ni kò tí tó àwọn fún yín ké àwọn fún yín ké and internet gan wàhálà tó tún kì í ṣowó ṣowó aṣọ síke ó ti yàtọ̀ anábì sọ́nà hadith rẹ̀ kan ó dàgbà kàyínà lánàá azahabu bi zahabi wàlúfẹ́bọ̀ bìlúfẹ́bọ̀ wàtàwùrọ̀ bi tamuri èso sèso iyọ̀ sí yọ̀ gbogbo ń tẹ́ máa fi ẹ̀sìn jara wọn gbọdọ̀ jẹ́ nǹkan ara wọn síra wọn yes ó gbọdọ̀ jẹ́ nǹkan ara wọn síra wọn kì wá ṣe pé wà mú kí lórúkọ ẹ̀ aṣọ òun wà fi ẹ̀sìn jí ike fún yín ìyẹn ò wọ́ọ̀kì àwọn járí bọ́là náà máa ń ṣe bẹ́ẹ̀ ní àwùsà tẹ́ pé ẹ́sà kọ́ àwọn njẹ́ ọ̀bà dá àtàn báyìí ẹ̀ kò fún wọn àwọn wà fún yín ní àwọn wà fún yín ní níta fi ń ṣe kò kìí ìjọsìn mi pé báyà kàmá ìrìnà fi ń ṣe ìyẹn ò kàn wá ìyẹn ò kàn wá ní tó kàn wá ni pé níta fọ́kọ̀ fi ẹ̀fín yẹn change ara wọn yẹn ó yàtọ̀ síra wọn ó dẹ̀ ti takò àwọn element kan náà àwọn element tí kò yẹ kí ó takò and secondly ọ̀rọ̀ náà ọ̀rọ̀ forest or not forest mo pàṣẹ sọ lórí ẹ̀ náà náà àwọn nǹkan tá a ti tá a ṣàlàyé ní three or four days eh? forest trading wọn ò tí ì pàfẹ́ tẹ̀ dáadáa wọ́n ti pàfẹ́ tẹ̀ dáadáa torí pé àwọn nǹkan ẹyọ kan tó sì jẹ́ sòro nínú títí náà ká sọ pé nǹkan méjì speculation wà nù Forest trading àwọn tó bá ń ṣe dáadáa àwọn ọmọ tí mo ń sọ yìí dáadáa wọ́n máa speculate and anything speculating ó ti ní element gambling nínú ìyẹn tí ọkọ sọ di wàhálà ó ti ní element gambling nínú èyí tẹ́ ẹ wá fi lè bọ́ ṣẹ̀ǹkú mọ́ pé nǹkan méjì ni nǹkan alákọ̀ọ́kọ́ yẹn ló mú ẹlẹ́ẹ̀kejì wá èyí tẹ́ ẹ fi wá lè bọ́ níbi ọ̀rọ̀ speculating mo gbọ́ pé wọ́n sọ pé àwọn Islamic forest brokers ti wà but mi ti bá mi ti mà kankan àbí kí n ti rí wọn àbí kí n ti gbọ́n kí n ti táwa ìlú wa mo ti gbà pé ó ti exist o but wọ́n sọ pé ó ti wà ó possible tàbá ní àwọn islamic forest brokers ó súnmọ́ káwọn ti wá ń tán pè nǹkan ní islam ní tá expect bẹ́ẹ̀ ni kó súnmọ́ kẹ́pà burú bẹ̀ wọ́n ti yọ kúrò ajẹ́ kó súnmọ́ kẹ́pà ọ̀rọ̀ speculations kan ti wá yọ kúrò but tí o bá ti sí islamic forest brokers torí pé ẹni tí ẹ pè ní forest brokers òun ò ní ẹ invest yóò yàn ní lówó kan tẹ́sí invest owó tó yá yíyan ìwọ̀n gba interest lórí ṣáájú kó pé yín ó mọ̀ rere ṣáájú kó tó pé sọ fún gba ah, owó kan ti wọ́n ó yẹ jẹ́ ká ṣe kíní kadà owó kan ti ga tó fi owó tán. òun ó gba interest but tá a bá ní Islamic forex brokers òun ó di wàhálà speculation àkọ́kọ́ tó ti ní element gambling nínú tó ti ní mesir nínú ọ̀rọ̀ wa ṣe interest ṣe interest owó service lẹ́mọ̀ sọmọ àbí nǹkan míì àwọn tẹ̀sí ń pè ní forex broker gan kéékùn wọn ní ọjà tó fẹ́ tà fún yín wọ́n kàn fi mú fínlẹ̀ kí ni àwọn náà ń rémi kí ni àríwá ẹni wọ́n ń pè wọ́n ṣó adalik kálá sùn àtàlà kó kó ṣe alọ́mọ jẹ́nà kó any other questions ẹ jẹ́ kán kọ́ kán sẹ̀ǹdẹ̀ ala alóòkun wa